أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونوثي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a bẹ̀ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àpadà sí ibú tí máa ń dé báyàn téyàn ó fi á dìdàkudà ọlọ́mọdé ọ̀tọ́sẹ́nìkọ̀ọ̀kan wa àpadà sí ibú tí ó wà jẹ́ kéèyàn ó di kèfèrí kọ́lọ́nkọ́lá wà ń bẹ̀ àpadà sí ibú téèyàn ó fi á máa ṣẹ lọ́hún kọ́lọ́nkọ́lá wà kó já lè máa ṣe tiẹ̀ kó já lè máa jìnnà sẹ́sẹ́ kọ́ wá sí wálẹ̀ tí ó rí ọ̀nú ẹ̀ láyé àtijọ́ ògbéni alkiyama kó má jẹ́ kí ṣàìtàn kó jẹ gàba lé wa lórí làlá haúlá wàlà kú wátá ìlàbílà ìlàlẹ́ ìlàzim pẹ̀lú yọ̀ǹda ọlọ́run á máa tẹ̀síwájú lénìí nínú ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ jímọ̀ wa tí a máa ń ṣe ní mọ́sálásí wa ní alùbásọ ní mọ́sálà níbí tíra àáfàá wa Mustapha Murad Subuhi tíra àwọn mìíràn ajuli momin òun náà ni à ń ṣàlàyé page sixty four nínú tíra yẹn ni adé níbi tí a ti dúró níjẹjọ ní ọ̀rọ̀ kéèyàn máa ṣépè kéèyàn máa ṣẹ́ pé mùsùlùmí torí pé níta ń bá a lọ ní mẹ́ni àájúlì mọ́mí fi tẹ́ríkìlì mọ̀hàrámàtì ìlànà àwọn ẹni ọlọ́run ojúpọ̀nà àwọn ẹni ọlọ́run bí wọ́n ṣe máa ń fi nǹkan bú ntí ọ̀dàálẹ̀ bí wọ́n ṣe máa ń gbé àwọn nǹkan àràmọ̀ àwọn nǹkan ìbínú ọlọ́run tí wọ́n máa ń pàátì òun gangan níbi tí a ṣe kíni o ibi tí a dé a ti jẹ́ kó yé wa àdíìsì tí a dúó kàn yìí òun náà ni àdíìsì eléyìí tí wa muslim kọ́lọ́n kó bá ní ọjọ́ tí wọ́n gbà wá nípa obìnrin kan nínú àwọn obìnrin ará Madina nínú àwọn obìnrin ansor eléyìí tí ó ń bẹ tó fún rẹ. tọ́já ànàbí wa gbọ́ látara fún ẹranko kì lásán anabi asala sọ pé khudhu ma alayha wada'uha fa innaha mal'una anabi ní sẹ́yìn máa tó ṣẹlẹ̀ gbogbo tí ń bẹ lórí ràkúnmí ẹ kó kú ń bẹ ẹ wá fi ràkúnmí yẹn lẹ̀ kọ́mọ́tẹ̀ láwa torí pé wọ́n ti gbé e sépè whereas ìtìjú ni yóò jẹ́ fólówó ràkúnmí náà ìgbà bá sọ wípé mọ́tò rẹ̀ ajọ́ ń travel káwá ní pé ànábì ní ká sọ fún yín pé ẹ máa gbé mọ́tò yín padà lẹ́yìn wa bí ìgbà téèyàn ní àbá yín sí é mọ́ ẹ máa gbé mọ́tò yín lọ ó wá bọ́ sí tìjú fún obìnrin yẹn àáfàá wa Imran ọmọ Hussein ọlọ́run kó bá ní yọ́nú sí wọn tó gbàdí ìfìyẹn wa ó ní fàkà ánì anzuru ilẹ̀ al'an tẹ́múṣífì nas máa yá àrùdùlá àhàdì ó lóun wá rí arábìnrin ara Mádínà yẹn níbi tí ìtìjú tá à ń wí ìdé níbi tí yẹpẹrẹ débadé òun wá rí ní èsì tóun nìkan ń dá rìn ẹnìkankan ò tiẹ̀ lọ bá ẹnìkankan ò ta sí ẹnìkankan ò wò sẹ́ẹ̀kan gbogbo òwò tó ọjẹ́ bẹ̀rù a ti sọ ń jẹjọ pé gbogbo àwọn tó bá ti ń ṣépè wọn ní sípẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmọ̀ torí wọn lè jẹ́ kan nu ẹni ọlọ́run ẹ bá fẹ́ jẹ́ ni ọlọ́run gidi kó ṣọ́ra fókè ni o èpè ọlọ́run làwà ibi tá a dé ni alọ́gọ́dírù bí àmírì yìí wàgọ́ irú dálíkà ẹni tó já sí wípé ó ń ṣe jàǹbá fún adarí rẹ̀ fún àmírù rẹ̀ ń tó jẹ́ olórí ẹ̀ ó ń ṣe jàǹbá àparùtù dídojú nǹkan rú mímọ̀ jẹni tí yóò lè máa tẹ̀ láṣẹ irú ẹni yìí bó ṣe jẹ́ pé ń tó yẹ kí múmi ní òdodo kó ṣe kí ni o kó ṣọ́ra àwọn tó bá ti jẹ́ olórí wa nínú ẹ̀sìn àbí olórí wa fásìkò kan ṣẹ̀rí àfẹ́ ká tẹ̀lé wọn pẹ̀lú fẹ́ tọlọ́run kódà ìbá jẹ́ pé wà ń ta amọ́rọ̀ aleikum abidun habashi kódà kọjá sí wípé ẹrú ẹrú ẹrú tó wá láti ilẹ̀ abasha ẹrú iná ni ó jolórí yín ẹ má ṣe jàǹbá fún ẹ má relẹ́fàṣẹ̀ ẹmọ́ ẹmọ́ ẹmọ́ ẹmọ́ dànkarúmọ́ lójú ara tó ń ṣẹlẹ̀ nàìjíríà lónìí òun nìyẹn pàápàá àlámọ̀rí ẹ̀sìn àwọn tọ́jọ́ lórí wa tá a bá ti lè ń ṣe jàǹbá fún wọn wọn ní rí wa darí successfully àṣeyọrí àṣeyege ó lè jìnnà torí páwọn olórí yìí ibi mímọ́ tẹ̀ láṣẹ wọn ìyọnú ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi mímọ̀ máa ṣe jàǹbá fún wọn ìyọ́nú ọlọ́run wà ń bẹ ìkọlọ́wọ́ ọlọ́run náà sì wà ń bẹ ìyẹn ló fà tó já sí pé olórí mi ó lè jẹ́wọ̀n bá àsìkò péréte ni ó fi jó lórí fún ọ olórí mi sì lè jó lórí láíláí tó ẹgbà tí ọba tó kú ni lápẹẹrẹ ń sìn èèyàn lè jó lórí rẹ lórí ìrìn àjò lásán tí ó jẹ́ àmírù sáfà àmírù sáfà Torípa pa àti nínú àríta nàbí ọ̀sánlá nípa pé ìdá àkọ́rọ̀jà fàlàáfà tó ń fi sáfà fáliyù amèrú àhàdàkù anábì sallallahu alaihi wasallam ó ní tẹ́yìn mẹ́ta bá ń lọ rìn àjò ẹ̀yìn ẹnìkan kọjá ọmọ jẹ́ àmìrù kí ni sáfà ẹ máa wò mí o ẹ̀yìn mẹ́ta ẹ̀ ń kó ẹ̀ ń lọ Kánò ẹ̀dẹ̀ ń amiru yóò sọ fún yín pé jama zuri àti asiri wa a máa kí papọ̀ lásìkò zuri gbogbo aṣọ ní mọ́kúá láago kan àbọ̀ asiki zuri ń bẹ àti asiri lẹ́yìn mọ́kúá láago kan àbọ̀ piu yòókù tó di kánò lálẹ́ a lọ kí mọ́gírídì àti kéde o ìṣáì tá a bá dẹ̀ sọ ní mọ́kúá tá a fẹ́ kí zuri àti asiri ẹni tí ó bá ra súyà ẹni tí ó ra dùndùn ẹni tí ó ra búrẹ́dì ẹni tí ó ra pure water ẹni tí ó ra yúgọ́ọ̀tì ẹni tó fẹ́ pọ́líṣì bàtà ẹni tó fẹ́ tọ̀ ẹni tó fẹ́ yàgbẹ́ alọ́gbọ̀n ṣẹ́jú ìwọ́ tọ́ ọbẹ̀ ilẹ̀ kálábà amir dèdèrè ah, wọlé ń sọ yẹn èmi ò kí zuri àtàsì èmi ò zuri lásán lèmi máa kí tó bá di four thirty àbí four ẹ máa dúró fèmí só ti yé èmi á tó kí àsìrì tèmi ó ti dà nǹkan ó lè jẹ́ wọ̀nba àsìkò tó fi kí àsìrì yẹn ní ọ̀fà pọ́lẹ̀ gbogbo òrìn àjò ṣùgbọ́n tẹ́ lámì rù a àwọn kan wọ́n ní pé àwọn òkè zúrí ti wá ń sìn ṣẹ̀rí àná fara mọ́ alẹ́ ní o àsìkò àlàásàrì ẹ̀yin tẹ́ kí ti yín lọ kí ọ jèrè àwọn kan lọ torí kọ̀ sámi rù pọ́npọ́npọ́npọ́n ẹ̀wá já lọ wọn ni èmi ọ̀jẹ̀ súyànà bóyá olówó nu wọn ni ọkẹ̀ já mi rù tiẹ̀ wọ́n kì í ọkẹ̀ ẹ̀wù ya Mr Big bẹ́ẹ̀ wà nǹkan ya ẹ̀wájá tún ya KFC afa wọ́n wé sí wákàtí kan nígbà tó bá sọ̀fọ̀ sórí nígbà bá tó dìrọ̀lẹ́ ìkóni ẹ̀gbọ́ sẹ́rẹ́ yìí ẹ̀yin lẹ ti jẹ tí yóò èmi ẹ̀sẹ̀ fẹ́ jẹ tèmi ní báyìí yọ wà bọ́ sí oníṣúyà ó lè ló sí wákàtí méjì ẹ kẹ̀rí pé ìrìn àjò tó yẹ kẹ́ ẹ lo wákàtí mẹ́wàá ó di wákàtí mélòó mẹ́tàlá ẹ lámì àmìrù sáfàdì sọ fún yín pé ah driver ẹ dúró láàrin mr kìnní fẹ́ ṣe nǹkan báyìí malam lágbájá fẹ́ ṣe nǹkan báyìí ìtàmìrù yín bá sọ o lẹ́gbọ̀ọ́ ìní ò jẹ́ kẹ́ ẹ ṣàṣeyọrí àbí tó bá pa yín láṣẹ kẹ́ ẹ yapa ọlọ́run nìkan lẹ́ni tẹ̀lé bẹ́ẹ̀ náà tó bá jẹ́ nínú ìlú ẹ̀sìn ní àjò ẹni tó bá jó lórí yín lábalẹ̀ ẹ̀sìn ẹ gbọ́dọ̀ ṣe jàǹbá sí ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn nǹkan tó bá ń sọ fún yín ìyẹn ni máa ń fa àṣeyọrí ọlọ́run ọba àlékè ọlá ń sọ nínú alukur'an ọlọ́run ọba ní wà áwùfù bìlà áádì iná là áádà kánà masúlà èrí tá a fa àkọ́mọ́ wá nìyẹn ọlọ́run ní ẹ máa pé àdéhùn yín torí pé àdéhùn ọlọ́run ó béèrè ẹ̀ẹ́dì pà ń sọ̀rọ̀ ká má ṣe jàǹbá sólórí àbí bẹ́ẹ̀ kọ́ ni kí lọ́jọ́ mọ́ra àdéhùn bẹ́ẹ̀ ó yé àfa àtàmú wa torí pé àwọn olórí a máa ń jẹ́jẹ́ fún wọn ni pé a tẹ̀ láṣẹ yín ara ara tí wọ́n fẹ́ mùsùlùmí ni pé kó lóun ó tẹ̀ láṣẹ olórí àfi tó bá pa láṣẹ ìyapa ọlọ́run ṣùgbọ́n bá rí bẹ́ẹ̀ ìwọ tó bá ti wá ń ṣe jàǹbá fólórí ó tẹ̀ ládéhùn jẹ́mọ́ tó yà bí òye nínú suratul Maida èyí tá a mú wa Qur'an chapter seventeen suratul Isra aya 34 luwa ní Suratul Maida aya kìíní ọlọ́run tó ní pé yáa yọ alladhina amanu awfu bil uqud ẹ̀yin olùgbàgbọ́ òdòdó àwọn àdéhùn tẹ́ ẹ bá jọ ṣe tẹ́ láàrin ara yín ọlọ́run máa nínú Quran chapter verse ọlọ́run ọba tó ń sọ níbẹ̀ wípé àdéhùn tẹ́ ẹ bá bọ́lọ́hún ṣe ẹ máa pé àdéhùn ọlọ́hun àtẹ̀yí tẹ́ ẹ bá ṣe láàrin ara yín náà. wàkọ́lá nàbí yìí sallallahu alaihi wasallam anábì náà wá ń sọ pé arúgbó àwọn ẹ̀rọ àwọn èèyàn mẹ́rin kan máa ń kú náà fi ì káànà munafiqan haqqan ẹni táwọn ìròyìn yẹn bá ń bẹ lára rẹ̀ munafiki aran ni munafiki òdodo ni àṣẹ ẹni tó já sí pé ìdá hadatha kàbíbà ẹni tó yẹ pé tó bá sọ̀rọ̀ yọ parọ́ wà ìdá túmínà kánà tẹ́ ẹ bá fi àmánà trust tẹ́ ẹ bá gbé trust sí lọ́wọ́ yóò jàǹbá wá ìdá àhádà gọ̀dárọ̀ tó bá ṣàdéhùn yọ jàǹbá sóyè mọ̀gádára nìyẹn kéèyàn máa jàǹbá àdéhùn wà ìdá kọ́ sọ́mọ̀ fàjárà tó bá tó wá ń jà yóò jà jàǹgbìlà tóun àtẹ̀yàn bá ń jà ẹ́ rí yóò tó kọjá àlà ó lè ní ẹ̀yìn bàbá òun lọ́kọ́ bú bàbá mi èmi náà bú bàbá ẹ̀ mo tún bú yẹ mo tún bú gbẹ́rẹ̀ rẹ̀ mo tún bú bàbá bàbá bàbá bàbá bàbá rẹ̀ lọ́nà ọ̀run àkíláàdé èèyàn bú bàbá rẹ̀ nìkan ọwá kò ní dá fún bàbá rẹ̀ kò ní ṣe kíná fún màmá rẹ̀ màmá màmá màmá rẹ̀ lọ́nà ọ̀run bàbá bàbá bàbá kíláàdé ọlọ́pàá èwo ni tèpè ẹlòmíì tó tún bá yàn já lápẹẹrẹ ìyẹn gejẹ létí òun gèjẹ létí ó gèjẹ lẹ́ẹ̀kẹ́ ó gèjẹ níwájú orí ó gèjẹ nígbàyà ó tó gèjẹ nítan mùsùlùmí èèmọ́ jàjà ń gbilà òun àtẹ̀yàn jà ó sì lẹ fóònù ẹ̀ mọ́lẹ̀ fóònù sì tù ká yángá gbilà nìyẹn mùsùlùmí máa ń sọ́ra mùsùlùmí èsẹ̀ tí ọmọ jàjà yà káàkiri nígbà téèyàn wá sẹ́ tí ò ní yìí àsìkò fi ń àwọn ẹgbẹ́ rẹ̀ hadisi ànábì ìwọ hadisi ìjà lọ ń jáàkì àwọn ẹgbẹ́ rẹ̀ ti ń lo nìkan ọ̀bùtán ti ń bojú ìwọ ń jáàkì àwọn ẹgbẹ́ rẹ̀ ti dà áfáà súnà gidi ìwọ ń jáàkì áfáà níṣẹ́ rímù náà fìkì tóun àtẹ̀yàn bá tọ́jà yóò ṣe kíni o yóò kàkọyọ yóò kọjá àlà yóò jàjà gbìlà Imam Bukhari àti Muslim náà gbà wá gbẹ́kẹ̀rẹ́ anabi sallallahu alaihi wasallam ó ní likuli gọ́ọ̀dìrín liwa yawmal qiyama anabi sallam ó ní sẹ́ rí gbogbo àwọn oníjàmbá àwọn sọ̀rọ̀ má musẹ́ tó bá diwájú ọlọ́run àsíá kan bẹ fún wọn tí wọ́n ta fún wọn àsíá kan bẹ tí wọ́n ta fún wọn lọ́dọ̀ ọlọ́run wọ́n mọ̀ wá sọ wípé sẹ́ẹ̀rẹ́ lè gádọ́rọ́tù fúlàn jàǹbá Abosi tí lágbájá ṣe òun lélẹ́yìí òun lélẹ́yìí òun lélẹ́yìí àáfàá ni kò wá ní sí jàǹbá kan kò ní sí òjòrò kan kò ní sí èrú kan tó máa tó ẹni tó sí wípé gadran min amirin àmọ́ tó ẹni tó bá ṣe jàǹbá fún olórí mùsùlùmí tó jẹ́ lórí gbogbogbò ní nàìjíríà ti wá ń ṣe sultan sókótó lò lórí wa só ti yé ní ọ̀dọ̀ eh, ìlú ajá húsá ara àìlẹ́yàmẹ̀yà ní islam ìbáàjẹ́ yíbò náà fi jẹ́ olórí mùsùlùmí lọ́la àtẹ̀lẹ̀ jama só yà bí òye ìyẹn ló máa burú ju ìmọ̀ mùsùlùmí ló gbà wá ẹni tó ń ṣe jàǹbá sólórí gbogbogbò ọlọ́run ọba náà wá ń sọ nínú àdíìtì kúdúsí nìyẹn anábì lọ́lọ́run ọba sọ nínú àdíìtì kúdúsí àti máa àdíìtì kúdúsí àdíìsí ọlọ́run ni anábì ló sọ ṣùgbọ́rọ̀ ọlọ́run ni anábì kẹgbẹ́ jáde ni kí ni tó wà ń bẹ́ ó ní fàlàáfà tó ń ana kọ́sùmọ̀ omi ọmọ ìkìyàmà ó láwọn àárín èèyàn mẹ́ta kan bẹ ìmí gan máa gbógun tí wọ́n máa bá wọn jà lọ́rùn rọ́jù ló ń a àdàbí súnmọ̀ gàdárà ọkùnrin kan tó fún okò èmi ọlọ́run báwọn èèyàn ṣàdéhùn ó fi báwọn nímọ̀ jẹ̀mú ọwọ́ lọ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ ọlọ ṣe jàǹbá à èmi ọlọ́run máa bàjà lọ́rùn máa bínú sí i wàrọ́jú ló ń bá àhúrọ́n fàákàlà fámánà wú ẹni tó lọ ta ọmọlúàbí ọlọ ta ọmọlúàbí ọba ń fowó rẹ̀ jẹun gbogbo àwọn tí ń gbé èèyàn pa yìí náà tí wọ́n ń ta àwọn èèyàn tí wọ́n tó burú sẹ́yìnpé lè ta láàyè ni ọkẹ̀ gbowó rẹ̀ ọ̀ta ọmọlúàbí ẹrú la máa ń tà náà ṣẹ̀ríà ọwọ́ ọmọlúàbí ọ̀ta ó sì dáwọ́ àpò wọ́n wá ń wá tẹ̀kí ọ̀dàgínní lọ́tà sí Ghana gbọ̀dọ̀ alágbájá lọ́tà sí Togo ọlọ àwọn ti Nigeria náà ṣe àìmọye èèyàn tán ti tà sí Libya àìmọye tán tà sí South Africa gbogbo owó tó ọba ń tọmọlúàbí ọ̀daràn ọlọ́ǹgan ní ọ̀bọ̀ ọjà ọlọ́ọ̀ni ọba yẹn já gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbé èèyàn náà tẹ́ ń gbé pánsókà àtàwọn àyè tẹ́ ẹ ti ń pààyàn ẹ mú àwọn èèyàn ẹ gbé wọn ẹ̀yin ò tún kún wọn ẹ wàá ta páàtì wọn fáwọn oníṣègùn àtàwọn olówó àǹjànù àwọn olówó èṣù ẹ wá sàwọn ọmọlúàbí dẹrú tí yín tó kú ò lẹ́rú ẹ̀sọ́ wọn dòkú gbogbo ẹni tó ń ṣe bí ọlọ́run ní ọba àwọn ìjà lọ́rùn ṣé ẹ̀rí ìjọba nàìjíríà tí wọ́n bá dọ̀ ọ́bù wọ́n fẹ́ ṣe forensic research àbí òun náà fẹ́ ṣe ibi ti sókà sókà ń bá dán wá ń bì látijọ́ yìí wọn ì parí ẹ̀ dàárọ̀ yìí àmọ́ ti parí ẹ̀ ọlọ́run lọ́mọ iye èèyàn tó ti kú ń bẹ wàláhì tẹ́ bá dọ̀ọ́bù láyé ọlọ́run ní dọ̀ọ́bù lọ́run gbogbo àwọn tá ń gbé èèyàn pa gbogbo àwọn tí wọ́n ń sàwọn ọmọlúwàbí tán sí wọ́n bá ṣùbàṣù ẹ̀wọ̀n tí ó ṣẹlẹ̀ wájú ọlọ́run wọ́n sọ sùn bàbá ńlá ẹ̀jẹ̀ tí wọ́n tó kọjá ẹkún ọlọ́run lòun lòun ẹni bẹ́ẹ̀ jà wàrọ́jù lún ìsájárọ̀ àjíran fàstau famini u wà lámúyọ́ tí àjíra à gbogbo àwa a máa ń gbàyàn síṣẹ́ ẹja gbélé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń gbéṣẹ́ fún yàn wàhálà níwájú ọlọ́run anábìlẹ́nìkan ọgbàyàn síṣẹ́ ẹni tó gbéṣẹ́ fún ọdẹ parí iṣẹ́ ọ̀bá fún lówó ta ló ní bá ní sàwọn eléyìí fáwọn gọ́fúnà wa ní nàìjíríà ta ní ọ̀bá ní báwọn gọ́fúnà wa sọ̀rọ̀ òun ìgbọ́rú wà sí báyìí ta ló fẹ́ bá ní sọ fún wọn tá a bá rẹ̀ ń tó lè bá ní báwọn gómìnà sọ̀rọ̀ àwọn gómìnà wa lọ́yọ̀ọ́ àwọn gómìnà wa lọ́ṣun àwọn gómìnà wa láwọn ìlú míì tí wọ́n jẹ àwọn òṣìṣẹ́ lówó wọ́n tún dánu pé àwọn ọ̀sán nu owó Paris báwọn ọ̀sánwó fún wọn kó tó December twenty five two thousand and seventeen tó tọ́lọ̀ ń bá ní wọ́n tún san àfà ẹgbà àwọn òṣìṣẹ́ ìjọba ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ ẹ̀sìn jẹ́wọ́ lọ́wọ́ oṣù méjì mẹ́ta mẹ́rin márùn-ún tó sì já sí pé orí owó iná gbèsè mi ayé wọn lé lórí ẹ wá gbà wọ́n ṣiṣẹ́ wọ́n dẹ̀ ṣiṣẹ́ ẹ wá fún wọn lówó ṣẹ́ ọlọ́run ni ó bá yín jà lọ́rùn Wà láyé dáràn níwájú ọlọ́run tẹ́ ẹ bá kú lórí dáadáa tẹ́ ẹ bá dì ẹ gbà àwọn èèyàn ṣẹ́ ẹ sanwó oṣù wọn ẹ̀yin tráfù káàkiri ẹ̀ ń go bàálù kí ẹ̀yin wọṣọ ńlá káàkiri ẹ̀yìn lo mọ́tò ńlá káàkiri àwọn ọmọ yín ń bà ní owó láwọn òde àwọn ọmọ yín ń sọ́dì lábúrọ́dù àwọn tẹ́ ẹ wá gbà ṣiṣẹ́ àwọn ò tiẹ̀ lọ sọ́dì lábúrọ́dù pé ká máa ró jẹ ká máa rówó school fees ọmọ san níwọ̀n bá ń tọ́ bá sẹ́kù nù sálárì wọn tí wọn náà bá wọ yunifásitì èyí tí wọ́n bá gbà mọ́ra wọn mọ́ra wọn mọ́ra wọn ká tó san ẹ jẹ wọn lówó ẹ jẹ wọn rówó ní ayé ànábì lọ́lọ́ ni ó yín jà ìwọ tó pé ṣèjọba náà ìwọ náà gbéṣẹ́ fún yàn ẹ bá ẹ bá mi ránṣọ wọ́n sì ránṣọ fún ọ èló lẹ́ẹ̀fún mi seven hundred o sì gbaṣọ wọ́n bọ́ ọ ránṣọ o sì fún seven hundred ọ̀daràn wájú ọ lọ gbogbo ẹ̀ńtọ́ ọjẹ́ lówó bẹ̀ ọ̀yà tètè lọ san wàhálà ìtọ́ ọba ni kò pè lónìí gúnmù lágbájá ṣe wà nílọ̀ là ń wà rí yí o owó aṣọlé ya sẹ́wọ̀n yìí àṣègò tẹ́ ẹ bá mi rántí ìsanwó ẹ̀ wá àṣìta àgbélànà ni pé ọlọ́run ní ọba mi jà ìfẹ́ ọlọ́run ọba mi jà o pẹ̀lú àṣọ ọlọ́run tí má ti lówó màá wá sanwó ẹ sẹ́ndì àkáǹtì tẹ́pẹ̀ tí ò sí tòsí ni kó sẹ́ndì àkáǹtì ẹ̀kọ́ bá transfer owó ẹ̀ ó gbéṣẹ́ fún yàn ó lè jẹ́ services bíríkìlá ni ọ̀rá sìmẹ́ǹtì o sì fún ní sìmẹ́ǹtì ọ̀rá yẹn rìn oníkọ́bọ̀ ọ̀rẹ́ kíṣìnì rẹ tó ń jò ó sì bọ̀ ọ̀rẹ́ ó tó bọ̀ dí àwọn nǹkan kan nínú ilé ó lè lò ní ọgbà ó ní one seven ní sẹ́ẹ̀mọ̀ pé irú eléyìí ò kọ̀rọ̀rùn kó tó wá lọ mú jígà mọ́ kó ní wàláì máa sákìsì tí mo bá yín rẹ ni o ti bọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ dì ó ti gbà síṣẹ́ ọ̀dẹ̀ ti parí kíni o iṣẹ́ òfin lówó ọ̀daràn níwájú ọlọ́ọ̀ni ọ̀bọ̀ ọjà ana kọ́sùmù owó yọmọ ìlẹ̀kìyàmọ̀ anábì lọ́lọ́run ni ó bárú àwọn èèyàn yẹn jà tẹ́ ẹ dọ́rí àwọn oníṣùkú náà ọgbà àyàn ṣiṣẹ́ kọ́ máa bọ́ ọtíìsì àwọn ọmọ ẹ̀dẹ̀ jẹ wọ́n lówó o pe rẹ o pe kan o san rẹ ni gbogbo wa ìwọ tó ọba máa ń ṣe bẹ́ẹ̀ o sí nínú ẹni ọlọ́run ọgbà àwọn èèyàn sẹ́wọ́n dẹ̀ ṣiṣẹ́ ó kó o fún wọn lówó ó wá fún wọn lówó òun fojú wọn ráre òun fẹ́ bí ipa wọn sọlọ sallallahu alaihi wasallam ó ní nínú àdíìsì kúdùsù yìí ọlọ́run lòun ó bàrú àwọn èèyàn bẹ́ẹ̀ jà sẹ́ẹ̀rí ká tó sọ fẹ́yìn tẹ́ ẹjọ́ bí náà ọ̀pọ̀lọpọ̀ òbí mi ìkọ̀mọ̀pọ̀ lọ́wọ́ bòun jà lọ́rùn sẹ́ẹ̀mọ́tọ́lọ́wọ́ fi bá jà ọmọ ọmọ lọ sùkúù kan ọmọ parí táàmù níbẹ̀ iye school fees báyìí lẹ́lẹ́ máa san ọmọ ọmọ rẹ lọ sùkúù míì ọjẹ wọn lówó ń bì ọ̀pọ̀lọpọ̀ yín primary school tọ́mọ yín lọ sẹ́ ẹ̀jẹ̀ wọn lówó ń bẹ̀ sẹ́ ẹgbà rìsọ́ọ̀tì kọ́mọ ẹ̀ntrànsì ẹ̀tì lọ́gbà tó bá di monday kẹsànwó wọn bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ní ọba yín jà lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ òbí tó ń ṣe káàkiri nìyẹn ó kú sùkú eléyìí ọjà wọn seven five ó tún lọ sùkúù míì ọjà wọn three five ó lọ sùkúù ọ̀hún kọ̀mọ̀pọ̀ ọlọ́run bóun jà ṣe àpẹ́ yìí ló sì burú jù tàbí ọlọ́run fẹ́ bájà tí ó wé ọlọ́run ọlọ́run ọ̀sọ̀ ni gbogbo òbí tó máa ń ṣe bẹ́ẹ̀ mọ́ òbí mi a máa jẹ́wọ́ kí tó wá kú òbí kan tó wá lọ yóò tún wá lọ sọ sórí ó lé ní sẹ́ẹ̀tì ah sùkú báyìí wọ́n ti ọmọ dáadáa wọ́n ti ṣe kí ni o wọ́n ti ṣiṣẹ́ tó yẹ kán ṣe wọ́n ti kọ́ ọmọ rẹ lẹ́kọ̀ọ́ lọ sanwó wọn gbogbo sukú tọ́mọ ẹ ti lọ rí tọ́jà wọn lówó wàhálà ẹ̀ lọ san padà bí bẹ́ẹ̀ kọ́ ìwọ ti gbàgbé ẹ̀ ọlọ́wọ́ bọ̀ ọjà lọ́rùn ọlọ́mọ bá wa jà anabi ló sọ bẹ́ẹ̀ o kèé sèmi ni mo sọ bẹ́ẹ̀ àdìsí yẹn ń bẹ nínú Bukhari àdìsí Abu Huraira ni gbogbo ẹni tá a bá gbéṣẹ́ fún tó sì ṣiṣẹ́ yẹn ọ̀ràn yẹn ni ká sanwó tá a bá sanwó ọlọ́wọ́ bá ọ̀bùn tó ń já ọlọ́run làwá ọ̀dà anabi sallallahu alaihi wasallam nínú hadith mi ó ní mọ̀nà kọ́lá àyádán mintọ́ àti láì làkíyà lọ́ yawmal qiyamah wàlá hujjata lahu ó ní sẹ́ẹ̀ rẹ̀ ní tó bá yọwọ́ níbi kọ́ máa tẹ̀ láṣẹ ọlọ́run kọ̀tẹ̀ láṣẹ ọlọ́run yọ́ pàdé ọlọ́run níjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama kò ní sáwìjáre kankan fún àṣé ìtẹ̀láṣẹ tọlọ́run lọ́kọjá lákọ̀ọ́kọ́ ká tó wá tẹ̀láṣẹ ànábì sallallahu alaihi wasallam àtàwọn tó bá jáwọn olórí wa wà mọ́ mọ́ta ẹni tó bá tó wá kú wà láìsà fi rúnú kì í báyà mọ́ta mi tàtàǹjà ìlíyà ẹni tó bá kú tó jẹ́ pé kọ̀ wá sí ìjẹ́jẹ́ ìgbé àdéhùn fọ́lọ́run lórí pé tọlọ́run láàmà ṣe tọlọ́run láàmà tẹ̀lé okùkù jàìlíyà ni ìmáàmù Muslim náà tó gbà wá bákan náà nínú hadithi mi anabi sallallahu alaihi wasallam ìmáàmù wa Mustapha murad náà mo wá nínú tíra àwọn tá à ń ká ìmìnira ábìlì mọ́mí wọ́n lànàbí ní pé máa ní àhábà áyùzá sí àánì náà ẹni tó bá man àhábà áyùzá záà ẹni tó bá fẹ́ kí wọ́n bọ́kún òun á ní nàárì kàn yọ òun kúrò nínú náà torí pọ́lọ́ bá sọ pé fàmọ́nzú sí á ní nàárì wàá ó dí àlìjá náà ẹni tán bẹ́ẹ̀ lè yọ tọ́lọ níkà nínú ló jèrè ọlọ́run náà kú nínú àsẹ́ni bá yọ nínú tọ́jẹ́ pé kí ni ọwọ́ àwọ̀ ẹni tó bá ń fẹ́ bẹ́ẹ̀ pé ó lè má ṣe tọ́lọ́run ṣùgbọ́n tó bá fẹ́ pé ọlọ́run mi ìfẹ́ wọná ọlọ́run là mí bí náà àlùjánnà mo fẹ́ wọ̀ lásẹ̀ máa ń sọ fáwọn kan nínú àwọn oníṣúfì tán máa ń sọ dáradára lẹ́nu wọn àmọ́ kó ti rọ́ọ̀bì àtò àdáwíyà pé ìyá kan rọ́ọ̀bì àtò àdáwíyà ó wá ń sọ fọ́lọ́njọ́ kan pé wọ́n ọlọ́run tó bá já sí pé torí kí n lè wà àlùjánnà ni mo ṣe ń sìn ọ́ má jẹ́ n wà àlùjánnà tó bá já pé torí kí n má bàa wọná ni mo ṣe ń sìn ọ́ iná ọ̀hún gan ni ó fòun sí ọlọ́run rán rọ́bì àtúwàdáwíyà sí wa dẹ́ẹ̀ tó gbọ́n tóbìnrin yẹn sọ yé afa àwọn ìbádùn ramani àwọn ẹrúsìn ọlọ́run tòótọ́ wọ́n máa ń bẹ̀rù náà wọ́n tó máa sọ pé rọ́bà náà ìsìrì fún àná àbájá náà iná azaba ka ọmọ. àwọn ẹni ọlọ́run gángan tó máa ń saduwa ni pé wọn ọlọ́run làwọn bí ìyá tori ìwọ́wá tẹ́ẹ̀kẹ́ torí iná kọ́lọ́ ọlọ́run sì jù ọ̀nù ọ̀nà tó ẹgbẹ́ náà lọ́ba dìsá. iná èèyàn máa tẹ́yìn ọmọ sunkún wà láìkí lọ́fà tẹ́ ẹ bá dí ara pa ni pé ọlọ́run wo ìwọ ọmọ èèyàn máa sunkún torí náà ni kọ́ sọ ike ẹyin tẹ́ẹ̀kẹ́ torí ọlọ́run torí iná ló ṣe é torí kọ́ mọ́bà wọ náà kọ́ lọ́run ju ọ̀nà èyí sọ báwọn ọlọ́run gan fẹ́ ká sọ pé mọ̀jẹ̀ ń wọ náà àlìjàn náà ni ojé ń wọ̀ só ti yé ìtẹ́ẹ̀kẹ́ torí iná bá ní iná àánú ẹ̀ ń ṣe mí ọkọ̀ tí kò tọ́ bá gbóòórùn lásán gan o lè mọ́ bàláǹsì tí ó tẹ́ tó three trillion years pọ́ọ̀kẹ́ gbóòórùn náà lásán ẹrù pé náà ó fún búrẹ́dì ni ọlọ́run abíọ́ àwa bíọ́ o ọlọ́run làwa ń bí iná o kọ́ wa máa wà lùjánná o Allahumma inna nas'aluka al-janna Allahumma ajirna minan nar. jama anabi asalam ní kí ló ń tọ́ ọmọ wa ṣe falitati imaniyatuhu wa huwa yuminu billahi wal yawmil akhir onítọ̀hún gbọ́dọ̀ jẹni tí kú òde bá lẹ́ni tó gbọ́ ọlọ́run nìkan gbọ́ àtọjọ́ ọ̀kan yìí kì í ṣe ẹni tọ́já sí pọ́ gba sàárè gbọ́ kìí ṣe ń tọ́gba èèyàn gbọ́ kìí ṣe ẹni tọ́gba òkúta gbọ́ ẹni tọ́gba ta ni gbọ́ ọlọ́run àtọjọ́ ọ̀kan ìgbọ́ wálíyàtì ìlànàs alẹ́dí yòhìbù anyúta ilé yìí ẹni tó bá fẹ́ kọ́lọ̀ ọ̀la òun nínú iná tó fẹ́ wà lùjẹ́ náà nǹkan mẹ́ta nǹkan tí ọmọ ṣe pọ̀ alákọ̀ọ́kọ́ àníyọ́ gbọ́ lọ́n gbọ́ ẹlẹ́kejì yọ́ gba ọjọ́ ọ̀kan ìgbọ́ yọ gbà péjọ kan bẹ tóun ó dúró wájú ọlọ́run ìyẹn ni òníjì ò lè máa ṣàbúrú ẹlẹ́kẹta ntọ́ ọba fẹ́ káwọn èèyàn ó ṣe sí ọ òun ni kọ́ ọ máa ṣe sáwọn èèyàn ní tí wọn náà bá fẹ́ káwọn èèyàn ó ṣe sí ọ anábì lọ sọ̀rọ̀ èmi kí mò ń sọ̀rọ̀ o anábì ní ntọ́ ọba fẹ́ kàn ṣe sí ọ òun ni kó o ṣe sáwọn èèyàn ṣé wọ́n fẹ́ kàn jí fóònù rẹ ìwọ́ ṣe jí fóònù èèyàn ṣé wọ́n fẹ́ kàn máa sọ̀rọ̀ rẹ lẹ́yìn ìwọ́ ṣe ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ṣé wọ́n fẹ́ kéèyàn máa bọ́ ọjà ìwọ́ ṣe ń bá àyàn jà ṣé wọ́n fẹ́ kéèyàn ó ṣépè fún ọ ìwọ ṣe ń ṣépè fún yàn ṣé wọ́n fẹ́ kéèyàn jẹ́ ọ lówó ìwọ ṣe ń jẹ́ èèyàn lówó ṣé wọ́n fẹ́ kí èèyàn kó mú ọmọ rẹ obìnrin kọ́ máa bá ṣe sìnà kó fún lóyún ìwọ ṣe fọ́mọ ọlọ́mọ lóyún tó ní ọ̀lọ́ ṣẹ́yún ṣé ìwọ fẹ́ kọjá sí wípé kí ìtọ́ ọba bí ọmọ tọmọ rẹ bá dàgbà kọ́ wá fẹ́yàwó kíyàwó ọmọ rẹ kó lé ọ nílé ìwọ ṣe fẹ́ lé yọ ọkọ rẹ ńlé àṣẹ tí wọn náà bá fẹ́ ni kó o ṣe kíni ni kó o máa fi lọ àwọn èèyàn ìtọ́ ọ̀bà nígbà má ṣe kíni má fi lọ àwọn èèyàn tànàbí sọ nìyẹn èmi kí mò ń sọ ànábì ló ń sọ sallallahu alayhi wa sallam ànábì ni wà máa ń bá yá imaman fa àtọ́ù sọfakọta yẹdi yìí wà sámọ́rọ́ta kọlbì yìí fáliyù tẹ́ẹ̀wù anábì asálàm ó lẹ́ni tó bá ti wá ṣèjẹ́jẹ́ pẹ̀lú olórí mùsùlùmí kan tó tún wá fún ní odidi nǹkan tí ó ní lọ́wọ́ nǹkan téèyàn máa ń ná lọ́wọ́ rẹ̀ tí máa ń jẹ́ káwọn olórí ó ṣàṣeyọrí ó tún fún olórí yẹn ní èso ọkàn rẹ̀ ó tún gbé ẹ̀mí rẹ̀ fún àtọ́bá rí bẹ́ẹ̀ kọ́yá a máa tẹ̀lé olórí yẹn bó bá ṣe lágbára tó sótìyé kọ́ máa tẹ̀lé fàín já àáhà yùnàzírù fàdúrì bú ọ̀nùkọ̀lá àáhà tẹ́nìkan bá tún wá tó tó wá ní pé ẹ má fọ́ lórí yẹn ní nǹkan máa èmi ni ẹ máa fún o tó fẹ́ da àwùjọ mùsùlùmí tó ti ń tòrò ànábì nírú ẹni ẹ gé orí ẹ̀gbọ́n lẹ̀ àti lólórí mùsùlùmí kan àwọn èèyàn dẹ̀ ti kó gbogbo ìsẹ̀mí ayé wọn lé lọ́wọ́ pé kọ́ máa darí ìsẹ̀mí ayé àwọn àtọ̀run káwọn òfin lè wà lùjẹ́ náà ìwọ́ wá dé pé náà èmi olórí báyìí o èmi lẹ́ẹ̀mọ́ kó owó nǹkan báyìí fún ayé àwọn èèyàn dídákúdà odidi mọ́sálásí ti pa nílùú kan lu alọ́yọ̀ state yìí for years nílùú mọ́ mi nígbó ọ̀rà ń bẹ̀ wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ sí recently torí ọ̀rọ̀ màmá ìmáàmù ah afa ọ̀rọ̀ ẹ̀sìn náà ti dayé ọmọ tí táwọn èèyàn sí ah, ẹlòmíì lè lánìyàn tó dáa kọjá pé ó ni ọmọ ilé kọjá pé àwọn ẹni sórí lónìí àwọn àáfàá sọ ìmọ̀ wọ́n sọ mímbàrí di kòkó kí ni o kòkó ọbẹ̀ táwọn àáfàá ọmọ ẹja ṣe ta ló ní ká so yìgì wú èmi ni máàmù ládùúgbò yìí èmi ń so yìgì wo ló tú ń so ìwọ lọ́ọ́ yẹ oṣù àìmọye yìgì tó oṣù ń jò ní ìtọ́já ńkọ́ kí ló jẹ́ ọmọ ìjà torí kówó kan bẹ tí wọ́n gbà sápò só ti yé ìtọ́jú ọmọ ìjà sí kíni o ìtọ́jú ọmọ ìjà sí yìgì nìyẹn kì í ṣe torí ọlọ́run o mọ́rò pé torí ọlọ́run ṣe ń jà sí yìgì o torí owó kan tí ó ṣe kíni o tí ó jáde ń bẹ̀. ta ló kírun sí bàbá tó kúra ta ló kírun sí ọlá lẹ́yìn mi èsì kírun sí ọlá ó lè lóòótọ́ ọmọ ìyàgbẹ́ yóò tán lọ bá àwọn àǹjẹ̀nú burúkú ẹ̀ yóò lọ bá àwọn sọ̀rọ̀ ìmáàmù tí wọ́n fi ọjẹ́ ìmáàmù tó bù sẹ́kún pé ee èmi ìmáàmù tó bù sẹ́kún tẹ́gbẹ́tọ́ lọ bá bí wọ́n pa àwọn jàmáà gan ọ̀rẹ́ lè já sínú iná àwọn kan tó wá ń jà sí tó lè jẹ́ wọ́n wọná ṣùgbọ́n tẹ́yìn bá tó wá ṣe dáadáa wà lẹ́ ọ̀rẹ́ tó lè já sálùjẹ̀ náà àfò ní fóònù bóyá kẹrin fóònù lẹ́kẹ̀ẹ́ máa gbọ́n tá torí ẹ̀wà sóti ẹ̀fà àsìkò fóònù lẹ́ torí ọlọ́run kẹ́ máa gbọ́ wá sí ara àdánwò fóònù nu kò ní jẹ́ wá sí kò ní jẹ́ kẹrin ronú sí bóyá kẹ́ jókòó dáadáa kẹ́ fi máa gbọ́ wá sí jẹmọ́sọ̀ gbálàyé lọ a gbọ́dọ̀ gbìyànjú kọjá sí pé ẹni tó bá fẹ́ dáwùjọ mùsùlùmí yẹn rú ẹ gé orí ẹ̀ sọ́lẹ̀ ẹ yọ orí ẹ̀ kúrò lọ́rùn ẹ̀ èyí òfin nira àwùjọ yín dàrú ìmáàmù mùsùlùmí ló gbà wá adébí sallallahu alaihi wasallam nínú àdífì míì ó ní mọ́nà àtọ́ àní fàkọ́dí àtọ́ Allah ẹ̀rẹ́ni tó bá ń tẹ̀lé mi ànábì ó ti tẹ̀lọ́lọ́run wàmọ́ ní àṣọ ni fàkọ́dé àṣọ lọ́ha ẹni tó bá yapa mi ó ti yapa ọlọ́run ìlàsẹ̀ ń sọ fáwọn èèyàn lónìí tí wọ́n ń tako súnà máa wà àwọn èèyàn ó máa wò wọ́n ó ẹ nífẹ̀ẹ́ súnà ẹ̀dẹ̀ lẹ́yìn lẹ nífẹ̀ẹ́ ànábì ẹ fẹ́ máa ṣe mọ́úlúdì lọ́wọ́ àwọn tí ń ṣe mọ́úlúdì àwọn oníbídíà ló ń ṣe mọ́úlúdì àwọn tó láwọn ń ṣe mọ́úlúdì èmi mo kéwulé mo sì lọ mọ́úlúdì for years mo dẹ̀ mọ́ tí ń ṣẹlẹ̀ ní mọ́lúdì ẹlẹ́nìfẹ́ ànábì gbogbo tó tako súnà lẹ́ ń ṣe ní mọ́lúdì ẹlẹ́fẹ́ ṣe mọ́lúdì ọ̀tọ̀ làwọn tí ó gbà bàǹdìrì ọ̀tọ̀ làwọn tí ó lùlù ẹlẹ́fẹ́ ṣe mọ́lúdì ìtìláàt ẹ̀rọ kan àtòbe wọ́n mọ̀ ọ́rú pọ̀ ẹlẹ́fẹ́ ṣe mọ́lúdì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ gáì tọ́ọ̀gì wọ́n wà mọ́lúdì ẹ̀kẹ́rì péjọ kejì lẹ́yìn mọ́lúdì ẹ̀ mọ̀ sá kọ́ńdọ́ọ̀mù àwọn èèyàn ń bára wọn ṣèṣìn náà mọ́lúdì ìyẹn nìkan wá kọ́ gan ànímọ́ olùdíje sáré ẹ̀sìn Islamu ànábì ọmọ tí jẹ́ mọ́lúdì àwọn sàábì ọmọ gbogbo àwọn tó tẹ̀lé wọn ìmáàmù amadu gùn náà balẹ̀ tẹ́ bá jínu sàyọ́ ni nàmá nàmá ọlẹ́yàdẹ láàrífù wọ́n bẹ̀rẹ̀ mọ́lúdì sẹ́ńtúrì karùn-ún sí kẹfà lẹ́yìn ìgbà tánàbì ti kú ni àwọn tó dẹ̀ dálẹ̀ àwọn ṣíà fàtìmíyà ni àwọn fẹ́ẹ́ fi máa kọ́sẹ̀ àwọn christian táwọn náà sọjọ́ bíi jésù lẹ́wọ́ aṣọ dẹ̀sìn lónìí kọ́sẹ́rì ẹ̀yọ kan fún máolúdì ìtò òtún mọ̀ pé kọ́sẹ́rì kan fún máolúdì tó o bá wo máolúdì dáadáa kò ní ìdájọ́ ọ̀dẹ̀ ní àkàm iléyá ọdún ni ó ní ìdájọ́ olófin ìtúnu àwẹ̀ ó ní ìdájọ́ ìjọ jimá kí ni ìdájọ́ máolúdì àsìkò wo la máa ń ṣe máolúdì sáàárọ̀ ni sọ́sàn ni sérọ̀lẹ́ ni sálẹ́ ni tó o bá ní kí ni ìdájọ́ iléyá iléyá àárọ̀ la máa ń kí ìdì tó o bá kí ìdì lẹ́yìn ìzúrí òní ìdì tó bá kí nìrọ̀lẹ́ ò lè yí dì àsìkò wo la máa ń ṣe rọ̀mọdọ́nà àárọ̀ la máa ń kí tó bá jẹ́lé yá irú ẹran wo la lè pa ó ní ìdájọ́ ta ló lè pa ó ní ìdájọ́ kí ó wo la fi ń pa ó ní ìdájọ́ kí ní ìdájọ́ mọ́lúdì sọ́ni apẹ̀rẹ̀ fún mọ́lúdì ṣé ẹja lápá fún mọ́lúdì ṣé ewúrẹ́ lápá fún mọ́lúdì ṣé tòlótòló lọ́wọ́ mọ́lúdì kò ní ìdájọ́ sáwẹ̀ lọ mọ́lúdì wọ́n ní káwẹ̀ lọ yídì wọ́n níbi abágbà lọ kágbàbò mí bọ̀ ṣé ibi abágbà lọ mọ́lúdì gbòmí lọ́gbàbọ̀ mọ́lúdì rẹ̀ rí ẹ̀ mọ́lúdì ìsọdún kankan àdàdálẹ̀ táwọn àfáà fi ń wá jẹ ẹ wá sọ pé látẹ́lẹ́ rí ráwọn sí wọ́n ní a mọ́tò ṣe mọ́lúdì mọ́ àwọn tá kórìíra ànábì wà láì wọ́n ló kórìíra ànábì ẹ lọ àwọn tó ṣe mọ́lúdì ọ̀pọ̀lọpọ̀ wọn yúrúgbọ́n rẹ̀ ó ti fa dànù ṣòkòtò ẹ̀ ọ̀wọ́lẹ̀ ẹ lọ wò ìyàwó rẹ̀ gan ìyàwó ẹ̀ ti bóra tán ó sì lọ nífẹ̀ẹ́ ànábì gbogbo tànábì wá sọ ó ti yọ bọ́ǹbù ó ti jùlù ìwọ gan ló nífẹ̀ẹ́ ànábì náà ká ní pé mọ́lúdì bá dáa ni èmi gan ọmọ ṣe mọ́lúdì mo ṣe wáyé èmi náà tó fi rówó ṣùgbọ́n gbà tí èsà rẹ̀ ẹ̀sìn ń kọ́ etí èbá àṣà rẹ̀ ẹ̀sìn ká mọ̀ ti bẹ́sìn kánimọ́lùdì bá dà tẹ́mì náà ní pẹ̀lú àwọn jẹ́mọ̀ rọ̀ṣìdíyà àwọn náà fẹ́ sí mọ́lùdì tiwa náà o tó ti yé káwá gba eh, kínní kan onímọ̀ sílífà kọ́wá bá ní kọrin jọ́ náà o káwá máa jó kátàdínlẹ́kẹ́ àwọn náà ó ṣe ń sùkú wa sáwọn òbí ò ní wa ní sáà ní rówó ń bẹ̀ ṣùgbọ́n mọ́lùdì èsà rẹ̀ ẹ̀sìn tẹ́bàtò ẹ̀sìn ní o ẹ má ti bọ̀ tọba lọ fẹ́ ṣe freedom of ọmọ rẹ à ní pè bídíà torí o pè lẹ́sìn ọkọ máa ń sẹ́ ìwọ náà fẹ́ fi jẹun nínú iṣẹ́ rẹ ẹ lọ fẹ́ ṣe end of year party sùkú à ní pè bídíà ṣùgbọ́n tẹ́ ẹ bá ti bídíà bọ̀ á condemn ẹ̀bí ẹlẹ́sìn end of year party ẹ̀yin náà wá ń jó báwọn sùkú kan ṣe máa ṣe wèrè wọ́n láwọn ṣe end of year party wọ́n láwọn fẹ́ sagbáṣàga wọ́n wà àwọn ọmọ tán lò jáàbù wọ́n wà gbé gèlè gèlè gèlè ṣàìtọ̀ níyà àwọn ọmọ ọlọ́mọ tán ti lò wọ́n àmọ́ jójó orí ibú ijó jáànámọ̀ ẹ wà lẹ́ǹsẹ̀ end of end, end of jáànámọ̀ lẹ́ǹsẹ̀ yẹn náà ṣùgbọ́n end of your party as a name ẹ sọ pé ǹsẹ̀sìn sùkúù yẹn káwọn ọmọ ẹ̀fẹ́ kan kẹ gbowó lọ́wọ́ àwọn òbí business lẹ́ǹsẹ̀ ṣùgbọ́n torí pé sùkúù mùsùlùmí ni tẹ́ ẹ bá ti tọ́ta kò sílámù kò á takò ní pé tẹ́ ẹ̀ ń ṣe ìwàlẹ́ ànábìyèsí ìrànlẹ̀ ń èmi ọ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn pẹ̀lú àwọn fún lẹ́jọ́ fún end of year party ìranù làwọn ọmọ yín ń ṣe kí la gbàsà gorí ibú tẹ̀ ń ṣe ẹ wá já ọmọ ọlọmọ ọmọ sí àrẹ ọmọ èké wọ́n jọ́ méke sọ méke kọ́ ní ọ̀dẹ̀lẹ̀ àsúnà lọ́la kí lẹ̀ ń kọ́ wọn láti kẹ̀kẹ́ ẹ̀ ń kọ́ wọn pé ká máa ṣe wèrè so alimoyim gbogbo wa ni ká lọ gbẹ́sìn wáyé ọlọ́wọ́ bó sànú wa anábìlẹ̀ tó bá yapa mi ó ti yapa ọlọ́run ìwọ tó bá fẹ́ nífẹ̀ẹ́ ànábì ìwọ tó bá fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run wàá tẹ̀lé súnà ni tó o bá ti ń tako súnà ó kórìíra ọlọ́run O ní mọ̀ pé o ti kórìíra ọlọ́run ó rò pé òun kórìíra àwọn ati ẹlòmíì ode lóde rí bàbá kan ti ah àwọn onísúnà ìwọ oníjẹ yìí ó gbowó ń lónìí ah àwọn ilé oníjẹ yìí ó gbowó ah oníjẹ yìí ó gbowó owó owó bàbá sáà ń tẹnu mọ́ ni ah mo ti wà lóde kan rí tá à ń ṣe wáàsí lọ èmi gángan bàbá yẹn sì lè afa wáàsí yẹn ti ń pọ̀ ju owó làwọn àgbà ń bì àwọn ọ̀dọ́ tó sì náà bàbá àwọn ò ní náwó kankan mọ́ tí ìnáwó yóò fi parí wá àtàwà wa gbọ́ rè bàbá yẹn lo pé àgbàlagbà wọ́n sì gbowó lóòótọ́ bàbá yẹn ti kú lónìí kọ́lọ́ bá nìfọ́lọ́kẹ́ mùsùlùmí ni owó ọjọ́ náà bàbá yẹn tó wọn nánú sàárè báyìí o àbẹ́rẹ́ ìmọ̀ nánú sàárè wàláì sẹ́ẹ̀rí tá a bá sọ́ra owó ọ̀sà yé dìdàkudà owó tọ́sà àwọn àfáà dìdàkudà ọ̀sà àwọn pásítọ̀ ọ̀sà wọn dìdàkudà ọsọ àwọn olóṣèlú dídàkudà tán pààyàn táwọn ọ̀nà ọ̀bà sọ́ra táyé bá ti ń dé ayé máa fẹ́ gbẹ̀sìn ni àwa ní jẹ́ káyé ọgbẹ̀sìn mọ́ wà lọ́wọ́ àwọn sàábé láyé ayé ọgbẹ̀sìn èló Dangote lẹ́gbẹ̀ẹ́ owó Abraham bona ta ní jẹ́ Dangote ta ní jẹ́ Bill Gates ta ní èló ní gbogbo owó àwọn eléyìí ni change ni yóò abrahamani náwó náwó náwó náwó owó tó ń pọ̀ sí owó ọ̀tán ma wọ́n tó bá kó gbogbo ọjà dé ọjà tó lọ fi bí billions of naira ó tún ní ká fáwọn èèyàn lọ́dún tẹ́bi ń pa àwọn èèyàn Usmanu náà ṣe bẹ́ẹ̀ jama sátòrí ẹ̀dọ́ lòsì tán fi kú ni wàláì máa tú àgìnìyà wọ́n tó kú lẹ́ni tó lówó lọ ọlọ́run bá ní kẹ́wọn àsẹ́ni tó bá ti ń tẹ̀lé ànábì òun lọ́tẹ̀ lọ́lọ́run ẹ̀ bá ti yapa ànábì ó ti yapa ọlọ́run wà máa ń yù tí ìlà àmì rọ̀ fàkọ́dé àtọ́ àní ẹni tó bá ń tẹ̀lé aláṣẹ ó ti tẹ̀lé mi ànábì wàmọ́ ń yá sílá mi rọ̀ fàkọ́dé aṣọ ní ẹni tó bá ń yapa olórí rẹ̀ ó ti yapa èmi ànábì nìyẹn mọ̀tàfà kọ́nà alẹ́ yìí àdìsí Bukhari àti Muslim òun ni àdìsí yẹn kọ́lọ́n kó bá ní kí ànábì wa. nínú àdìsí mi ànábì asálàm ó ní mọ̀nkárí àmì àmìrì yìí ṣáyán fàlìyẹ́sùbí ẹni tó bá kórìíra nǹkan kan olórí ẹ̀ ànábì ni ó ṣe sùúrù sẹ́ẹ̀rẹ́kọ̀ọ́ yìí ànábì nǹkan wa ń tó le já ní píìsì nù. No I do tell people sẹ́yìn pé olórí wa kìí ṣe màláìka àbá lọ mú olórí látara màláìka alátara ti mú ara èèyàn tá a jọ ń jẹun tá a jọ ń mu tá a jọ ń só tá a jọ ń yàgbẹ́ olórí mi lè jẹ́ pé máa bínú ẹ̀ ṣe sùúrù lórí ìbínú olórí mi kò mọ̀rọ̀ sọ kò lágbèkalẹ̀ bó ṣe mọ̀rọ̀ sọ náà lẹ́ẹ̀mọ̀ gbà òun tá lọ lórí yín kìí ṣe solution sọ̀kan ni kẹ́ ẹ yọ tẹ́ ẹ bá yọ wàhálà míì ni tẹ́ ẹ bá sọ pé ẹ̀ ní tẹ̀lé ẹ̀ ní àchíìfù olórí mi tó ó lè jẹ́ kọ́ láìkì owó tẹ́bá tíjọ́ lóòdé ẹpa 20,000 owó nìkan ní òmù 95 gbogbo ẹ̀rọ àmà fún yín tútù náírà 10 náírà òun ó kó yòókù lọ́lé àfà ẹ̀ẹ́dẹ̀ sùúrù olórí kọ̀ọ̀kan máa ń ní areas of kini o weaknesses kódà ìwọ tó jẹ́yàwó ọkọ rẹ olórí rẹ ni ọkọ rẹ níbi ó kù sí ọmọ manager. ẹ̀ ìwọ tó jẹ́yàwó náà ìwọ náà ṣe màláìkà ọkọ rẹ náà ọmọ ṣe kíni ọmọ mánéjì bẹ́ẹ̀ pírọ́blẹ́mù táwa ní ni pé tá a bá ti rí nǹkan kan lára èèyàn ṣe rí ọlọ́run ọ̀dẹ́ nìkan tó wá jẹ́ pé gbogbo tó ń bẹ lára aburú rárá yóò níbi kan tó ṣe kí o tó dáa sí ẹ máa wo ibi tó dáa sí òun ọlọ́run wà dẹ́ nìkan ah wàláì ah ẹlẹ́yà yìí dáa pọ̀ ṣùgbọ́n kí á ní ẹ̀ka á ọ̀dà kò síbi tó ti ẹ̀ kù sí irọ́ lọ pa ó súnmọ́ dáadáa wàláì tó bá súnmọ́ orí ibi tó níbi tó kù sí ẹlòmíì táwọn ohun tàbí á èèyàn dáadáa ni tó bá súnmọ́ ó èé tiẹ̀ é eh? ṣé pàfà yìí gùn láàrin àsúnlé tó báyìí ò ní mọ̀ wọ́n ní èèyàn gbókèrè ní kíni o níyì ṣùgbọ́n ìjọba tilẹ̀ súnmọ́ra ó súnmọ́ àmìrù ẹ àmìrù tọ́ ẹgbẹ́ ni pé àáfà àìmọ́tọ́sẹlẹ̀ mọ́sálásí wa tá à ń kọ́ lọ ní kíní ẹ̀yìn lẹ́lọ́ba ní parí ẹ̀ ó sì mọ̀ pèsè bíríkìlá ló fi ń jẹun ó sì sí orí ọ̀sẹ̀ kan àmì rò fún ọ lówó sọ́dọ̀ torí ẹ̀gbá mẹ́rin lọ kóòtù òní gbé lọ kóòtù ó ṣe sùúrù náà ni anábìlẹ̀ tó bá rí tí ọ̀tẹ̀ lọ́rùn tó kórìíra lára olórí ẹ̀ fàlìyẹ́sùbí kó ṣe ni. ìwọ́ tó ọjọ́ máa ń sẹ́ náà sẹ́rẹ́ yẹn ọmọ ṣẹ́ pàápàá àwọn ọmọ ṣẹ́ ẹ̀sìn ara tí wọ́n ṣe ní adab mo ti rí ọmọ ṣẹ́ kan nínú àwọn ọmọ tó ti kéwó lọ́dọ̀ wa rí tí mo ti kọ́ ń kéwó rí báyìí ọ̀gá ẹ̀ gangan ló wá sọ fún mi pé ọmọ yìí ò ní sùúrù ó lọ bá ọ̀gá kan ṣiṣẹ́ sẹ́wọ̀n <clears throat> bí ìgbà táwọn ọ̀sẹ̀ ìpọ̀ ọ̀gá náà ń bẹnu àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ìyẹn wá fún lówó tí ò tó owó iṣẹ́ ojúmọ́ bóyá lápẹ̀rẹ̀ two thousand náà fún wa fowó sójú ìyẹn fún ní one five nítorí òun ò fún ọ nìyẹn pé bó o ṣe ń bòun ṣiṣẹ́ o tó ń kọ́ṣẹ́ lára òun seget ṣẹ̀rí ànáfẹ́ ká ṣàbòsí oṣù báwọn ọ̀sẹ̀ kan bẹ ẹ lè má ti ìfẹnu ẹ̀ jóná fáwọn ìdí kan ẹ wò bí iṣẹ́ bá ṣe lọ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ ìsáàtún rẹ̀ gàgbé à ah, nígbà ìsẹ́yìn lọ́gá mi kí ní ó tó ń jábọ́ látòní lọ ọ̀bá mi ṣiṣẹ́ mọ́ ní ìgbẹ̀mí pé ọ̀ ṣiṣẹ́ mọ́ ọ wá padà fẹ́ lọ ọbẹ̀ tí tó yẹ pé tí lè má ríṣẹ́ gbà ó dídí ìgbà ó lè má jókòó kalẹ̀ bọ̀ lọ téèyàn bá lè ṣe sùúrù ńgbà ẹni tó tí ọlọ́run lára ẹ̀ lónìí lè rí ìdùnnú tó ju ìbànújẹ́ tó ti rí lára ẹ̀ lọ ah, àjẹmọ́ ẹ̀gbọ́n tí mò ń sọ yé ẹni tó rí tó kó ọ nírira tó ọ láìkì lára ẹ̀ lápẹẹrẹ jẹ́ kí n má pẹ̀rẹ̀ wá ẹnìkan ọba move àbọ̀ ọba rìn láàrin oṣù mẹ́fà ọdẹ ń rí nǹkan kan tí ròrè òdò sí ọdẹ ṣe sùúrù oṣù mẹ́fà ọlọ́run wa padà tún ṣe wàláì o lè rí ìdùnnú ọdún mẹ́fà ẹ wá wo ìkórira oṣù mẹ́fà ìdùnnú ọdún mẹ́fà èwo jù ìdùnnú ọdún mẹ́fà ni ṣùgbẹ́ lómi torí kò lè ṣe sùúrù fún olórí ẹ̀ láàrin oṣù mẹ́fà ìdùnnú tó yẹ kórè láàrin olórí kò ní ṣe kíni o kò ní rí anabi ní kẹyà ṣe sùúrù ní tẹ́bá ti rí tí ẹ kórè láàrin olórí yín fàyínà woman kọ́rọ́jà mina sultan shiburan mata ní tatanja iliya ẹni tó bẹ́ẹ̀ lè kú ò lábẹ́ ìdarí àwọn olórí olórí tọ́jú lórí mùsùlùmí anabi ló ń tàn wá ó kúkú aláìmọ̀ ó kú sófo kọlọ̀nkọ́ láàánú wa Imam Bukhari àti Muslim ló gbà wá. anábì ní pé mọ̀nà kọ́rọ́jà minal jamaa qida shiburi fàkọ́dí kọ̀láà ribukọ́tul islam min unuki yìí sẹ́ẹ̀rẹ́ tó bá kú láàrin àwùjọ mùsùlùmí ẹ máa wọ ẹlòmí o òbí mi kọ̀mọ̀gbọ́n ti di mùnàfíkì lọ ọmọ ọmọ ẹ̀kú ò lè kéw ó lóun aláìpẹ́ tí tíìtì ọmọ lè kéw wọ́n wá tírìtì ọmọ bẹ́ẹ̀ náà sùkú kò torí ẹ̀ mú kó sùkú ọmọ yóò ṣe dáadáa nílé kéwú ilé máa wéṣì owó mi ọmọ ọmọ kúrò nílé kéwú ọmọ yóò ṣe dáadáa tíṣà ọ̀dà kí ṣe ṣe kò central ẹ̀sìn tá a tún lè máa ṣe bó tiẹ̀ fi improve èsè èèyàn gidi ẹranko ni ọ́. mọ̀sọ́fóbi kan náà jọ kan ẹ̀kíní kan àmì màmá bọ́lá yìí gan wà ní pọ́blẹ́mù náà ṣèbọ́mọ yìí náà lè sọ fún wa pé kò dáadáa sùkú ọ̀n lọ lẹ́sìnì ẹ̀ tó máa ka private teacher ẹ̀ ẹ̀ ti ka private ṣàṣù fún ẹ̀ ń sanwó sùkú ẹ̀ sanwó ilé kéw ọ̀pọ̀lọpọ̀ wa náà ní pírọ́blẹ́mù kọ́lọ̀ ń forí jìn à kọ́lọ̀ ń ṣe kí ni kó forí jìn wá à ń kúò láàrin ẹlòmíì ọmọ ọmọ ọmọ kúò láàrin àwọn ẹni ọlọ́run ẹlòmíì kó kúò láàrin jàmáà mùsùlùmí òun náà wà lọ di rẹ́bù tàbí kọ́ lọ dìdakúdà tàbí kóun náà rò pé tó òun ọmọ dá tòun ṣe ni irú ẹni bẹ́ẹ̀ èso ọ̀wà gbámú anábì nírú ẹni bẹ́ẹ̀ ẹ̀ rí tọ́bẹ̀ elése bẹ́ẹ̀ odidi àṣẹ ẹ̀sìn odidi àwọn nǹkan àwọn nǹkan àwọn àwọn tó gbé ẹ̀sìn Islam ro ó ti kú ọlọ́run onítọ̀hún nìyẹn àṣerú onítọ̀hún tí ọ̀bà sọ́ra Islam ń jáde kúrò lára ẹ̀ díẹ̀díẹ̀ torí kò sí láàrin àwọn mùsùlùmí mọ́ ṣe é rádìísì ó yẹ kọ́kọ́ lọ́wọ́ akárònú sí i so orí wọ́n tó jẹ́ mùsùlùmí ó fẹ́ gbalé gbalé sáàrin àwọn mùsùlùmí ó fẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ láàrin àwọn mùsùlùmí ọmọ rẹ fẹ́ kẹ́kọ̀ọ́ jọ lọ sùkú mùsùlùmí gbogbo ìṣẹ̀mí ayé yín máa rí láàrin àwọn mùsùlùmí ilẹ̀ ọlọ́run fi máa ń láàyàn bí ọ̀pọ̀lọpọ̀ àdánwò ẹlòmíì ó súnmọ́ àwọn kèfèrí wọ́n lè hàn léèmọ̀ kódà wọ́n lè sàásì tádànwó ọ̀sẹ̀lẹ̀ kó jẹ́ pé wọ́n máa gbé káàkiri wọn àgbàlá nìkan gbé lọ chọ́ọ̀chì ẹlòmíì kò nídìí kan ti ẹ̀sà sí wọ́n máa wá dẹ adùn ayé sí òun náà máa rò pé àtọ́wọ̀n ah, bá ń tẹ̀lé wọn lọ sọ́ọ̀sì ṣé bí wọ́n ṣe máa gbádùn gbìyànjú kó máa tẹ̀ láwọn tó bá já láṣẹ kó sì má máa ṣe jàǹbá sí wọn kó sì ṣọ́ra fún gbogbo ohun tó lè fa kí àwùjọ ẹ̀sìn kó máa ní wàhálà kọlọ̀ǹkọlà wa ní ìparí abala yẹn anabi sallallahu alayhi wa sallam ó ní man hamala sila silah falaysa minna ẹni tó bẹ́ẹ̀ lè lọ yọ ìdá sí wa tó fẹ́ bá wa jà kì í sára wa mùsùlùmí mọ́ ọlọ́jọ́ yìí OPC wàhálà wá ṣẹlẹ̀ láàrin mọ́sálásí àti OPC ìwọ náà wá ní ó ti dẹ̀mọ́ àfáàyẹ jù wá sí ẹ̀kan ti máa lé mọ́sálásí ìwọ náà wá kún àwọn OPC ẹjọ́ yọ̀dà wá mọ́sálásí à èsè mùsùlùmí mọ́ tọ́ ọba kú láàrin wọn dájú kọ́ wọ náà ẹ sára wà iná ní pẹ́sẹ́ ẹrẹ́yìn náà gbogbo ìjà tó bá rí ó ṣẹlẹ̀ láàrin mùsùlùmí ẹ gbọ́dọ̀ yọ nǹkan síra yín èyí tó burú jù ni pé ohun yín kẹ̀lé lo òkè síra yín tó bá ti di pẹ́ ń fọ́ra yín létí tó bá di pẹ́ ń sára yín ládàá yín nǹkan ti ṣe yín ẹ wá ọ̀pọ̀lọpọ̀ wa náà lànàbí ń sọ yìí ẹni tó bẹ́ẹ̀ lè yọ àṣìlá nǹkan ẹ̀jà ọ̀bẹ lọ́yọ àdá lọ́yọ ọkọ́ lọ́yọ kátápọ́ọ̀tì lọ́yọ èsè mùsùlùmí mọ́ bó o ní ó sì á rí ọkọ àtìyàwó ẹ wá ń fàdá léra yín kí àdúgbò ah, ọmọ ta fún yín àwùsùlùmí láàyè nínú ṣàìtọ́ nìrọ̀jì lọ́kọ àtìyàwó níyàwó bá yọ̀ bẹ́ẹ̀ wà láìtọ́ ọ̀bà sọ́ra ìgbọ̀n pani o ti fọlá ní nínú ilé ìjù èṣù ti lù ọ́ lọ bá yọ̀ bẹ́ẹ̀ ọ̀bẹ tó fi réwé dú ọ̀bà sọkọ rẹ di su ọ̀fẹ́ bẹ́ẹ̀ láfáà náà bá yọ àdá pé wà láì tó ọba dánwò tó ọba tí ọbẹ̀ ń bọ̀ mí ẹ̀rù bò náà gé àwùjọ ní láì kí wà láì tó ọlọ́dà yìí ìní wo orí ẹsẹ̀ kan ẹ̀yìn méjèèjì lásìkò ìsìláàmù yìí ti kọ́ ní problem mùsùlùmí ẹ máa wò ṣe rí àwọn kẹta pé ìfò nǹkan bá ká má ọ̀rọ̀ ọlọ́kọ láya gan ọ̀rọ̀ pèsè bí mùsùlùmí ni ọ́ mùsùlùmí lèmi náà mùsùlùmí máa ń fààyè gbara wọn ni ọwọ́ amọ́mọ ẹ̀yà rẹ̀ lọ́wọ́ ayọ̀ àdá lọ́yọ̀ kátápọ́ọ̀tì sí ọ̀fẹ́ lọ́wọ́ àlọ́ ọmọdé tí má lù ọ́ lóńdè ọmọ takọ ọmọ ta òkìtì ni ẹ sara wa o pẹ̀lú tó bá mẹ́jọ a ti parí abala tá à ń bá lọ yẹn ọwọ́ àkú tẹ̀sídìkù lìkáhìn wàlìmọ̀nà jim gbogbo àwọn tí máa ń lọ ilé yẹn ń wò kéèyàn ọmọ nígbàgbọ́ nínú àwọn babaláwo àáfà àwòṣẹ́wòṣẹ́ àáfà oníyanrìn àáfà omi ló ń lò àáfà alálùkìńbà àtàwọn ó kọ ọ̀rọ̀ tán máa ń pera wọn tán bá ń ṣe ìpolówó ọjà ní lórí rédíò sẹ́ẹ̀rí gbogbo òwò tó ọmọ tó nìṣòro díẹ̀ sẹ́ẹ̀rí ẹjẹ́ sọ fún yín lónìí ọ̀pọ̀lọpọ̀ àáfà àti ní babaláwo àwọn àáfà ń fi kéwú gbojú babaláwo ló sì wà lábẹ́ kíni o lábẹ́ kéwú ara ṣé àáfà àkọ́nikọ́ máa pa láǹgbákẹ́ àdúgbò ìjọ wò làáfà àdálá láǹgbákì káàfọ̀ wa máa já láǹgbà mẹ́yẹ ilé èyí èsì sí àáfà babaláwo ní máa ń ṣèyàn ẹ lọ́wọ́ àwọn àáfà ayé ìjọ kéèyàn han àyà kùránì àbádì àwọn àdúrà súnà àwọn àfáàní ìsáramù pẹ̀lú kó o lo tàádá àtọ̀mọ́ o lè lo abatu sauda o lè lo tàádá àtọ̀mọ́ tó jẹ́ pé nǹkan fi ṣe mọ́ o tó wá fomi tán mọ̀ fọ́ pẹ̀lú kọ́ wá mọ̀ pọ̀ lo nǹkan sábàbí pé kíní yẹn lè jẹ́ sábàbí ni àwọn tó wá ní ẹni tí wọ́n ń tù fún náà kọjá ẹni tó jẹ́ pé kò lè ṣe àdúrà ka àdúrà ṣe ẹ̀rọ́pọ̀lọpọ̀ táwọn èèyàn hàn tù fún o nídìí hàn tù ṣùgbọ́n tá a bá ní kí ní ìdájọ́ hàn tù kán kúránì àbádùn àsúnà fún yàn kì í sára mo tá ti di pé àwọn àáfàá lé làwọn nǹkan mìíràn máa hàn ọmọ káàtì mi èmi kéwulé la máa ń pè é àwọn ọ̀la kìíní ó ní máa wà ń bẹ́ o wọ́n wàá kí kinní kan òǹkà kinní kan ó ti lóǹkà ọkọ̀ àjẹnú má jẹ́ wọ́n àwọn wèrè kan fún ọ wọ́n wà àwọn ó tún lẹ̀ mọ́nu ṣọ́ọ̀bù àbílé wọ́n gbé àjẹnú lé ọlọ́ wọ́n tó láwọn ilé orin tó ti ìbí látọ́ làbí túgí ní ìbí lásàbàbí tòbèdè ló àjà ibà fi ìbí máa bá wúdà gbogbo àfà ètò jìnnà wọn fẹ́ so mọ́ ọ̀gá máa fọ̀ nígbà tá a fi máa bá wọn fọ̀ ọlọ́run adúgbẹ́tọ̀ làwà o àfà ó ní mọ̀sẹ̀ máa fọ̀ ọ̀gá ní wọ́n ti á fọ̀ ìwọ náà ah tèmi náà ti dọkùn ó dọkùn nínú ṣàìtọ̀ níyà ó ti láwọn nǹkan ṣùgbọ́n ìtọ́ bá jọmọ́ pé kọ̀tàkùsùn àwọn ò ní pè lára mu tàbí wọ́n bọ́ kàdúrà ó kọ kùránì àbí nǹkan kan sínú omi lọ́ba mú ìwòsàn wà ń bẹ̀ tó bá ti ń kọjá pọ̀ ń kọjá ń táwọn àáfàá lọ́wọ́ àánú lànà ẹ̀sìn èèyàn ọ̀dẹ́lẹ́bọ torí náà gbogbo lọ́mọ owó ṣẹ́ kí lẹ́sìn sọ ń pẹ́ kéèyàn onígbàgbọ́ sáwọn tí ń wọṣẹ́ kí lẹ́sìn sọ àbáwọn tí máa yọjú léèkì àwọn obìnrin oní aṣọ wèrè àwọn kèfèrí yẹn àbáwọn ìyá olóòṣà tí wọ́n máa pariwo pé ẹ̀yin aládùúgbò yìí o ẹ̀mí sọ fáwọn pé ẹnìkan tó níyàn láàbùrọ̀ ta ni oníyàn láàbùrọ̀ ọdún tẹ́lẹ̀ ah, wọ́n ní kẹ́hìn ṣe sàárà o káwọn bá fẹ́ jẹ̀wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn máa fi tẹ́nìkan bá fẹ́ sọ fún ẹ̀fọ́ pé òun ríran sí ọ bó ṣe ń bọ́ sọ̀rọ̀ máa ṣe láúláwà lápò wátà sínú then tọ́da ni pé má wulẹ̀ tẹ̀tí gbọ̀ pàápàá ẹ̀yin obìnrin ní problem ibi tó ti máa ń mú yín nǹkan méjì ni ọmọ àtọkọ nǹkan ti máa ń mú obìnrin nu wọ́n lè ní ah ah ah arábìnrin arábìnrin sọ́ọ̀bùn tí mo fẹ́ sọ ọlọ́run ní jẹ́ kó pàdánù ọmọ ẹ̀rí ara tiẹ̀ náà yọ ọmọ làágùn kì í máa tọ́fẹ́ sọ níta fún àwọn obìnrin nu ọmọ níwèé mọ́ ah ọkọ rẹ ọlọ́run ní jẹ́ ọ̀pàdánù ọkọ kò ní jẹ́ wọ́n gbọ́kọ mọ́ ọ lọ́wọ́ o ah, sórí obìnrin kan fọkọ rẹ láìpẹ́ yóò gbọ́kọ mọ́ ọ lọ́wọ́ yóò ní ah ìdùbà bóò ni òsì á ní ìgbà mọ́ ń lọ ah, yóò sọ àwọn ọmọ rẹ di ọmọ tí ò ní bàbá mọ́ yóò gbà wọ́n lọ ni ó lè sá lọ o òun náà àwọn rò pé ah, kí lè wá ní kí n ṣe báyìí ẹlẹ́yà ni pásítọ̀ ti mú un diakinesi ti mú ìyá olóòsà ti wọlé ó wà ní ah, ẹlẹ́à ní tó ọ̀bà ní sọ wípé ní tí wọ́n á sọ fún ọ tó dájú ní sọ pé ẹbọ ni o sórí tó ṣe ni pé pẹ́pẹ́yẹ funfun lọ́wà ọ̀wà tu iyẹ̀ méje níbi òkè kinní kan rẹ̀ ó tún wá wá pẹ́pẹ́yẹ akọ ọ̀wà ti tú tán wà gbé wá fún wa ó ti ní bá ṣe ṣe yóò sáré máa wówó ẹ̀ ah, ó sì sọ síláàmù náà sọ yẹ ká máa bà wọn gbọ́kọ̀ yẹ gbogbo orú tó òun láàṣọ tó bá di ọjọ́ mẹ́jọ kọ́lọ̀ ń kó kó wa lọ́wọ́ kó dẹ̀ ṣe dáadáa fún wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh